على بركة الله عبد الله أقيمي أدكولي أمتايو لي اللهم اكثر أموالنا وأولادنا بارك لنا فيما آتيتنا وعدل حياتنا على طاعتك وحسن عمال سننا يا رب الرحمن ربنا هب لنا من أزواجنا وذرياتنا كرة عين وجعلنا للمتقين إماما صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك اليك صلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه ما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين bra sanusi bra kano road lónà ní àfikọ àti wọlé ìmọ̀ láàárọ̀ yìí láàgùn mẹ́sàn-án láàárọ̀ ní kano road nílé wọn lọ́nà bá dọ́mọ náà jẹ́ lọ́gbàrúkà gbọ́ àwọn ọmọ apáta lọ́jọ́ gbọ́ wọn lọ́gbàrúkà ọlá iná àtàyìnà naam nígbà tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ ni onáni alkaulu mufid ala kitab tawhid síra bàbá wa muhammad bin abdul wahabi rahimahullah tí a fa wa gba muhammad bin sari al-uslimin kò sì ṣẹ́rù rẹ̀ kọ́lọ́ ọba subhanahu bá náà lẹ́sàn rẹ̀ nípa ẹ̀kọ́ tó ń kọ́ wa ń pa tawhid yìí tó ti máa tẹnu máa fún wa pé tawhid òun náà ni ìtúrí ọlọ́run fi Qur'an kalẹ̀ tawhid ìtúrí ọlọ́run fi ọlọ́run òjìṣẹ́ ọlọ́run sẹ́ tawhid ìtúrí ọlọ́run fi dá sẹ́mà àtìlẹ̀ gbogbo nǹkan dá ọlọ́run fi dá wa gan ọba ti wá dúró gbogbo nǹkan yòókù odò tó bá ti láàyè ọ̀tẹ̀nù ẹ̀kọ́ tí àwọn bàbá yẹn kọ́ wa kọ́ fọkàn sí dáadáa bẹ́ẹ̀ fà bàbá wa Abdulaziz bin rahimahullah nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ nípa tawhid ó ní hirasatu tawhid fún kálukú máa sinmi gáàdì tawhid rẹ̀ máa gáàdì láyé káwọn èèyàn kọlù ó di wa sọ́nà àwọn afá ó ní tajidul insan tabarraha fi nahwi wa sarfin wa balaga wa mantiq ولكن كفر يد في علم التوحيد او في علم واجب لا بيان قال تباهر اكوني اكوني في نهوين سباوين بالنهوين بصرف balaga wọ mọ́ntì gbogbo àwọn ọmọ ẹ̀ odò ni wàlá ti ń sẹ́fọ̀rọ̀ yẹ di àmọ́ olódò ni tí ìmọ̀ wájibi ìmọ̀ tó jẹ́ ìmọ̀ wájibi bọ́n ìmọ̀ tọ̀híd àti ìmọ̀ fíkù ó di ilé ìmọ̀ tọ̀híd náà ni ìmọ̀lọ́run lọ́kàn bó ti ká mọ̀lọ́run lọ́kàn lẹ́yìn náà ìmọ̀ fíkù náà làgbọ́ gbọ́ Kùránì yìí باب تعبير يا روي باب من حقق التوحيد دخل الجنة بغير حساب سمعنا يا فامي باني باب من حقق التوحيد بقول من توحيد بلا لا تقول توحيد لا سنة الشرع سنة الشرع التوحيد دخل الجنة بغير حساب هو الجنة لا يستوي شيء بيا دوني نور لك كان يقول يقول ما قال وقت وقت سنة يوم يا كما بي wọn jẹ́ wọn jẹ́ ní ìwò tẹ̀wé wọn ní ìwò inú rẹ̀ o kí akẹ́kẹ́ tọ̀rí pété àwọn ìyẹ̀dẹ̀ dúró ayẹmẹ ọ àlùjẹ́nà gbogbo oorun ní gbogbo yòókù ni kí wọ́n máa jẹ́ àgbéga fún àlùjẹ́nà ni ọlọ́ọ̀bá tó ń tàgbà wà náà tó ń ti ta àkíkì tọ̀rí ìdí wọn lọ́ba lánàá wọn lọ́ba ọlọ́ọ̀rẹ́ Qur'an al-Karim báàbù yìí àbí ń ta tọ̀rí ìdí yìí wàláhì ó ní agbára wàláhì ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kì í ní ẹ fi àwọn èèyàn lẹ̀ láì tẹ́sí wọn wò fèrè fi àwọn yẹn láì tẹ́sí wọn wò ọlọ́wọ́ bá fún wọn tààlà ìgbòjọ́ ìjọba àwọn ọlọ́mọdé kọ́ tẹ̀lé sí wọn ọlọ́wọ́ bá ọlá Qur'an Karim ṣíṣe àfọwọ́n nítorí ìtòwé yẹ jáde dúró dédé ọlọ́wọ́ al-iqbal ṣùgbọ́n àti àwọn afáàfẹ́ pé àwọn ànábì ọlọ́wọ́ máa tọrọ nǹkan mẹ́rin aláàkọ́ náà ni iman yaqin tòwé ìtọ́ dájú ẹlẹ́ẹ̀kejì náà ni nurul hidayah ìmọ̀lẹ̀ tó lọ́wọ́ magaida àwọn táwọn fi ní sísọ táwọn fi ní sọ tó sọ̀nù ẹlẹ́ẹ̀kẹta al-istiqam kó dúró tó gbó mi níbi tí wọ́n mìíràn kó mọ́ mi wọ́n ẹlẹ́ẹ̀kẹ́rin náà ni kí ni kí ni àtẹ̀wò kí ẹ pé òṣèlú àgbàdo ẹlẹ́ẹ̀kẹ́rin náà àtẹ̀wò fake àtìyọrí ẹlẹ́yìn ẹ̀ máa ń bá bọ̀ báyìí tí ọ̀dọ́ sọ mílíà náírà ní yóò níbi ní orí gba òkú ọmọ tó báyìí tí ẹ bá ti bá délẹ̀ kò sí ọkàn rẹ̀ sí balẹ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọlọ́run tó bá kó nínú ìsìlámù ti jẹ ọlọ́run tẹ́ ń bọ̀ tẹ́ ká wà láàyè ní kẹnìkan múra wọ́n máa lè fìtínà tó yẹ wá ojú ọ̀nà tààrà ọlọ́ba ń bẹ̀ bí akókò gbọ́dọ̀ àfúrásì kan fún ìtọ́ ọlọ́ba ọlá Qur'anul Karim ọlá la ilaha illa àwọn kan mẹ́rin yẹn ti padà kì naam iman tó dájú náà tawhid nurul hidayah bẹ́ẹ̀ ni ìtìsíkánná táàfin ní six táàfin ní zero seven àti ìsìnkú kí ẹ lóde dé ní òkè kó ọ̀rọ̀ tó bá sọ ní twenty years ago bí ọ̀rọ̀ tí à ń padà nà mo ní àwọn tó wà kan sọ pé tí nípa tó wáyé pé wọ́n ní wáàzí yẹn yọ tí màmá brazil ní kúlẹ̀ àsọ wáàzí yẹn mo á rí pàdé brazil mo ní nígbà mo kú náà ó ní two years ní ọ̀rọ̀ jẹ́ pé ní one year gangan bí gírígan ní second of may two thousand and sixteen ọmọ ìgbàlá yìí ọdún méjì àti kankan nù ó ní second of may ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ di kíyìn wọ́n wá ayẹ wọ́n wá ayẹ wọ́n wá ayẹ wọ́n wá ayẹ wọn wọ́n á gbé ah, àwọn ará yẹn bẹ̀ wọ́n á sẹ́yìn wọ́n á sọ̀rọ̀ ọ̀hún lẹ́nà ọ̀rọ̀ yẹn di ní kùnú mọ́lá ìgbàlọ́ báwọn wọ́n mọ̀ mọ́tí wọ́n sọ ni wọ́n mọ̀ àwọn jàjàjà tó wọ́n rí jàjà wọ́n wá sí pàtì àwọn christian pé káwọn wá sọ̀pọ̀tà wọn káwọn fi bá wa jà ibi ọ̀rọ̀ yẹn kílẹ̀ ọ̀rọ̀ àti wọn lójú pé àdìsí àdìsí sẹ́lẹ̀ bá máa sọ nígbà yìí alẹ́bi ni wọ̀lẹ́bi nọ́ọ̀sì ibi yẹn dìbò lábì ni mo fẹ́ ntẹ́bi mi bẹ̀rẹ̀ ẹ̀ bù wa láyé fún mi àdùn kò sẹ́ni tó pa mi yahudi àwọn nasara yahudi dàbí nasara ni súnmọ́ lami yóò mi bí ma jí tubi kó bá gbà mí mú wa ilà mi alì náà ọ̀gá káàmì náà ọmọ náà ni sọ́kọ̀ làmì yẹn àbí ìtumọ̀ mi wà fún yìí ràwá ọ̀tá ni ìmọ̀ muslim kọ́dí imam muslim gbájú ṣe wa lẹ́yìn náà ọlọ́run gbájú kú kí ni mo yẹ tagi gẹ́ra islami dinan fàlá ni yóò bala nínú wọ wọ́n fi áfẹ́ mi ọ̀pọ̀ sọ̀rọ̀ àbí ẹ̀kọ́ ni mo fẹ́ kí ni kí ló bẹ̀ lọ mi wọ́n kọ́ bú mi lọ sí ọ̀dọ̀ buhari olórí gbogbo nàìjíríà nù ìjọba náà tó bá mi ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ nẹ́bì ni sallallahu alaihi wasallam lábẹ́ àyà wọ́n ti mú àdìsí wa wọ́n ti tutù english ní bóyá ìbò ẹ̀ kiri lábẹ́ nìkan nígbà wọn olùwà quran three verse eighty five ẹ wo footnote ti lábẹ́ rẹ̀ ẹ wo àyà yẹn ẹ wo footnote lábẹ́ rẹ̀ ó di yé wa ṣùgbọ́n fún mi mo sọ pé gbogbo lábẹ́ sọ ẹ máa dúpọ̀ lórí ìkọ́mà ẹ̀rí kọ́rọ̀ fẹ́ sọ òdodo ni bá àti lẹ́yìn twenty years ní kò yín sí ìtẹ̀wé náà rẹ̀ wí àwọn tó gbọ́ àwọn yẹn fi síbi kan wá fi síbẹ̀ ẹ̀ẹ́ ìbámu. أودي يوا والله تعالى أعلم نعم يدي يا فا نعم عطي توفيق الثيوري يلي ما بابا دا دا كوكو دي كوكا يكوا يوا ولا ما يكوا يوا فين كوكا ولا ما أفاني باب على من حقق التوحيد أن تبقى متوحيد دوري دي تبقى تدوري كل توحيد دخل الجنة بغير حساب يوا الجنة لا يتكلم شيء لما تصبح فولا ما هذا باب كمتمم لباب الذي قبله باب هي أنا له أسكي باب السبع جواني لأن الذي قبله تدري باب فضل التوحيد باب ولا تندفو التوحيد ويكفر من الذنوب أتيما كايسرني من من فضله لأنه ولا تندفو التوحيد هذا الفضل العظيم ونن يولان لاي أي الذي يسعى إليه كل عاقل وان لعكا يوم الدنيا يقول صوري ربان هو دخول الجنة لغير حساب نن يوا الجنة لا يتسيره المزاع سبيه فون ولوبا سبيه فون ولوبا قوله من قولوا من أفعاد ذلك سرعة يفون لكم شرطية ونن كي بقوة نتبع مجموني وفعل الشر حقك يتديوسي ناني كم بلودو كم لودو كم سلودو وجواب دخل الجنة قلنا لي كي يعني في يوم الجنة بغير حساب لا يسي يسيرو أي لا يحسب على ما على معاصي ونسي سيرو فنولي أتتبع ذلك wọ́la alágẹ́rẹ́ àbí nǹkan míì ẹ bá ti mú tẹ̀wé ìdìjẹ́ mo ní sèṣirò tẹ́ fún lórí nǹkan míì tó bá tẹ̀ ọmọ ìrànlọ́wọ́ ní sèṣirò fún bẹ̀. ọ̀tà kéèké tọ̀híd nígbà pé ní mú tẹ̀wé ìdìjẹ́ lórí olóòrìkìlì àkàlẹ́ ṣe é dẹ́ṣẹ̀l náà ni kò bọ́ bọ́tẹ̀ kò má rìn má bí ẹ̀bọ̀ rárá rárá àwọn èèyàn fẹ́ kéèyàn ṣẹbọ̀ ṣáà ẹni wá gbà pé ẹni tí èsì mùsùlùmí ọ̀jẹ̀ náà ó sì ṣẹ́bù pẹ̀lú ọlọ́wọ́ bá nù ọ̀n di ọlọ́wọ́ bá nù ọlọ́ni iná lọ́dún náà kafaru min alẹ́ kìtàbí àbí ọlọ́wọ́ wí wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya gbọ́n ní kí mi lọ gbà ó sì mọ́ sí tọ́lọ́ sọ gbàdà eh, àwọn aláwùsá ó ní bá kíkí bá ní tòsí tòsí ìgbà yìí aláwùsá ní alladhina kafaru min fúlẹ̀ jẹ́ kí ọmọ ayà yìí من أهل الكتاب أدعو من أهل الكتاب يهود النصارى أبي أقولي أقول لكم أمين إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها الله أولئك هم شر البرية أما ده بركوني wọ́n ní kí ìpìlọ́lẹ̀ dáadáa dáa ọlọ́wọ́ bá mi ìpìlọ́lẹ̀ dá burúkú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni àwọn àwọn rẹ̀ níyì àwọn tó ní dáàdì fún wọn yìí ìṣòro táwọn bá sọ sí wọn òun ìṣọ ah, ẹgbẹ́ tí láti ìlà ìlà ìlà ọlọ́mọ sọ wọn two years about four months àbí five months báyìí ni on the second of May two thousand sixteen bíjú yìí àbá àti sinimá rárá o bíjì yẹn gan ti lọ́dún méjì kéde bíjì àwọn àwọn kejì lágbàá lọ́kọ́ lọ́ yìí ọjọ́ yẹn ń sáré ni ń sáré ni màdùrọ̀ lè wo nílẹ̀ lọ́wọ́ sí akọ́dé ìdìsára bíríjì ni màdùrọ̀ lè wo pé sísú àti sixteen àbí sísú àti seventeen. ó ní yẹ́yí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ìyá kárọ̀ àtúmọ̀wé wọ́ fúyẹ̀ tuntun lọ fúlà ń lọ náà ó sàn lọ. naam àtọ̀wé ìtàkàlẹ́sọ mi náà ṣẹlẹ̀ kọ́lá ni kéèyàn gbọ́n bí ẹ bọ́ ràyẹ̀kọ́ ni ilà bí amúrú sàlátà ìrìn rí yẹn sì kí yẹn ní nǹkan mẹ́tàlá aláwọ̀l aláàkọ́lọ́ ni pé al'ilm kí yẹn ní mọ̀ ń parí kò ní mọ̀ ń pa la ilaha illallah ọmọdájú يمكن أن تحقق شيئا قبل أن تعلمه قول ممكن تحققه لا يجب من كان قل قال الله تعالى فاعلموا أنه لا إله إلا الله قل وما kò sì mọ̀ pé dájúdájú kò sí kílómi ìdàmọ̀ jọ́sìn fún àfi Allahu nìkan. asáàlì ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́tìkọ́ọ́dẹ oní àkídà yẹn oní àkídà yẹn àkídà ń lò àkídà yàní kó súnmọ́ ọkàn rẹ nígbà tó di ọkùnrin níbi tá a so àmọ́ ìgbà pé bá bẹ́ẹ̀ so ìyá ọ̀gbẹ́ gíní akutu nìka àbí bẹ́ẹ̀ kọ́ ni akutu àwọn tó máa di nǹkan máa di wọ́n fọ́ ti dì í kí wọ́n sọ pé من شر من شر النفاثات كني في العقد في العقد ni ba ju ba supa o ni wa nan ko ni do supa mo kan de boy ati ma ko loku ko se yo no pe aqida o di wa al intiqad wal muzafar yo wala muzafar la kila to nyu wala ba ni wala kila na ma kila banza kila batila كما بينه وباكف عن أكلة الصحيحة تلا بملا بكر قمني أكلة الصحيحة المبنية على الشريعة تلا بملا بكر زوسيني أكلة الفتريني تلا تقولوا للشريعة أي كتاب السنة لو كما طلبنا لا سهري سيفوا أبوكو سيفوا أبوكو نعم فإذا علمت ولم تتعقد وصبرت لم تحقق التوحيد tó bá mà ìfàlẹ́ àìlèlà àmọ́ tó bá dì mọ́nú ọkàn rẹ tó sì gbéra rẹ tó dì mọ́nú ọkàn kò wúlò àwọn àfikún tún ní ìtìkáàdì yẹn pẹ̀lú ẹ̀ ọmọ ká ẹjẹ́ àwòwò kiri kan àbú tọ́lì ó pọ̀ níbi sílẹ̀ ọmọ kan ànábì sọ̀rọ̀ lò ọmọ kan ànábì sọ̀rọ̀ lò ọmọ tó fẹ́ kú sí ànábì bí ó sì lẹ́gbẹ̀ẹ́ sẹ́lẹ̀bì ní kò sí lẹ́ ilẹ̀ kálímà kan ìjọba lè wí tí mo fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́ gbogbo àgbo màjẹ́ nà nìyẹn ó ní muhammed mọ̀ fún ìdòdò lọ́wọ́ sọ àmọ́ àwọn eléyìí àwọn àbújá àtọ́jú ti ń jọ ẹ̀rùn àwọn bọ̀dá bọ̀dá mi gan ọ̀dà ọkùnrin ajá mùdá kánábí ọ̀rọ̀ ìmọ̀ kánábí ọ̀rọ̀ wọn ibi tí a mi yù ọlọ́mọdé kí mo ní bí a fẹ́ kọlọ ma kí bá lajẹ àwọn ọ̀nà bí kéye n kẹsẹlẹ sí anabi sọlá nkọlọ wọn kú rẹ nù àwọn abuja àti síwájú ẹ̀dẹ́ yẹ lọ abutọ́lì báyìí ni àdéhùn fi sọ pé lá ilẹ̀ là yóò fẹ́ sọ abutọ́lì abuja àti ẹ̀dẹ́ yá bàtálì أراغب أنت عن دين أبيك وتبليك تبليك بلك أبيك آه أبو طالب ọ wá fi ẹ̀sìn bàbá rẹ lẹ̀ ọ wá tẹ̀lé ẹ̀sìn ọmọ rẹ bàbá yẹn sọ pé muhammadu òótọ́ lọ sọ àwọn bá tẹ̀lé àwọn ilé ọmọ sọ fún àwọn aráyé pé ìfẹ̀sìn bàbá mi lẹ̀ mọ́ wá tẹ̀lé ẹ̀sìn rẹ títí máa dé ìbùkún wọn náà tí bàbá rẹ la ilaha illa anta subhanaka ìbàbá mi yẹ yìí bàbá yẹn dà àgbà àgbà tó dodo ni àwọn oní máa sọ fún máa sọ bólóyè bólóyè tó ní kí n sọ ìmú mọ́ kó dodo ni àwọn bá sọ àwọn ilé yìí àbú tọ́líbù ọ̀fẹ́sẹ̀ àwọn bàbá rẹ̀ lẹ̀ wọ́n wá tẹ̀lé ẹ̀sìn ọmọ rẹ̀ ìdílé mọ̀ jẹ́ fún wọn náà lọ́la lọ́la ọmọdé gbé bàbá bàbá rẹ̀ fẹ́sẹ̀ bàbá rẹ̀ lẹ̀ nígbà mi tọ́líbù tòfìsì láìlẹ̀ la ó ní wa ó ó ní ẹ̀bí ọkùnrin àmọ́ kò sí kí ni iṣẹ́ yẹn lápá táwọn ọkùnrin sáà ní imani àdúgbò bíi lè ṣe ẹ́ ẹ́ واستقال بالقلب والعمل بالجوارح فقط جميع التعليمات في النطق باللسان قول جادي لا المؤلوري عنها واستقال بالقلب كل دعات ظن وكاري والعمل بالجوارح كان وركي لك هذا الشيطة oye ko ẹ ti ara ti pé kátó mọ̀ pé onímọ̀nì tó bá fani mọ̀nì tó yẹ kó rọrọ̀ bá tó sọ fún wa pé gbogbo àwọn ìṣesí wa ká má ti kó máa lọ pẹ̀lú ẹwà ìsìlẹ́mù ó di kó máa jí kó máa lọ pẹ̀lú ẹwà Islam tí ó láwọn èèyàn ń sọ wà lọ́wọ́ wọ́n tún máa di àwọn takùtì gan fún wa bí ọ̀nà mọ̀sán jẹta ń bi ebi jẹta náà níbi sàrà Abdulrasaq mo ní ẹni kan náà pé bíjà máa ti mara sọ títà ti mara sọ kọ́ lọ́dọ̀ àmì àmàrà sómi kankan kí ló máa bẹ̀rẹ̀ náà bá kọ́ lọ́ máa wa lọ́fà àdúrà tá a máa ti láàrin sùjúdù yẹn ọmọdékùn yìí wọ́n wà very very important mẹ́fìlẹ̀ ibi kìsìrìlì wàrhamni wàádìní wàáfíní ọlọ́dàbòbò mi ọlọ́dàbòbò mi ọyọ oh, wà very very important ìdí àdìdàbòbò ra wa wàáfíní ọ̀pọ̀lọpọ̀ kọ́ sáájú ti fún wa wàjúbóró ni ọlọ́run tún mi ṣe mímọ́ kù ẹ́ wọ́n fúra ni ọlọ́run mi ga síta kan ló ń rí ìgbà kan tó sọ pé wàá fọ àníyàn ní kiri fúnra mi. ó ní wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba náà wọ́n ni ìtìkáyàrẹ̀ fa'ida alimta wọ́n lọ́mọdé àkàd tó bá mọ̀ tó bá wí tó bá gbàgbọ́ wọ́sàgbàntà tó sì gbéra tó gbàgbọ́ lọ́mọdé àkàd tòhìd kò sí ní tòhìd wà nù kọlọ́láwọ̀ tààlà ánìlì kàfìrín kí wàá sọ àwọn ọlọ́run ọba wa dọ́lọ́run kan ṣoṣo ni ìnà àádọ́là ṣe ọ̀nà ọjà bẹ́ ilé wa nú ìmà ìmà ìmà àní ọlọ́run three hundred and sixty kò sí gbọ́ bùkátà wa wọ́n sọ ọlọ́run ọba kan ṣoṣo ìnà àádọ́là ṣe ọ̀nà ọjà fama tuntun akadu wọn faradu láhàdì olùhíyà wọn ọgbà náà wọn ò bí àdéhùn kan rẹ̀ kún pé àṣọ ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọba بالألوحية أي بالعبودية يقول الله كان عجير فون ولو ما سوى له رواي ولو ما سوى له رواي كيف يقول يتجي رواي رواي كيف يقول kí àwọn billionaires àbí trillionaires kó máa léegun pick up nípa àwọn demonstrate ọ̀rẹ́ ẹrú ẹrú ayé ni ẹ àwọn trillionaires wa kó máa léegun máa bú ẹkún èyí búlù tàbí kí ẹ pé ó kọ ilé ìbò kọjọ nàìjíríà kọjọ mọ ìbò káàkiri kí náà ń tó kọ rẹ ẹ náà blues ó jọra wọn náà blues náà ni ló wá ń bú ẹkú nítorí ayé nítorí ayé fẹ́ dà láyé iye tiẹ̀ lónìí náà ni mọ̀ náà ọlọ́mọdé agọ̀ ní ìbá lówó lọ́kùnrin kí n mọ́ gọ̀wà ọ̀la ìrìn ti gọ̀ ní gbogbo owó rẹ̀ ọlọ́mọdé àkànú wa ó ti arúgbó ti ìjábọ́ ọlọ́run kò sá alábìnú wúra átà ìdákòjọ́ lọ́wọ́ má bínú tó lọ́wọ́ owó kọ̀tí ọlọ́run bọ̀ má bínú ọlọ́run má bínú ọlọ́run kò sá àná wa ọlọ́run sàmá ìtàkàdù kọ gbàgbọ́ kì í fọ́nà dùn láàbí olùhìyà kọ́ ọlọ́run nìkan là jẹ́rú fún àgbọ̀rọ̀ jẹ́rú kù àgbọ̀rọ̀jẹ́rú ayé àgbọ̀rọ̀jẹ́rú aṣọ àgbọ̀rọ̀jẹ́rú mọ́tò ọlọ́ni kan àjẹ́rú fún subhanahu wa ta'ala ọlọ́mọdé àtúwálẹ́rú ọlọ́ni dáadáa ọlọ́ba الثالث ẹlẹ́ẹ̀kẹta al-inqiyad míkàwíyà kásọ̀rọ̀ ilẹ̀ fúlọ́bà hausa wọ́n ni míkàwíyà kí ẹ míkàwíyà fọlọ́bà ìyá ìbí àìkú ọlọ́run ti fọkùnfì ọlọ́run kí ìjọba bá fọ́ ọ lọ kọ̀tọ̀ yóò bá ní hmm. ìjà àbí kí ni gbàtà fọlọ́bà èmi ni wíkà àǹtí lẹ́kọ́ máa jẹ́ anti àǹtí kéèyàn fi mú rẹ̀ lẹ́kọ́ kiri táìmù ọ máa fà wọn pé ọrùn ìgbà mí èyí lè máa yarí ìgbà mí èyí lè máa yarí bí ẹ̀kọ́ ni a máa ní ìwọ gánà máa tẹ̀lé kótó kótó fà kọ́ máa bẹ̀rù kíkiri máa jà kékeré àbí ẹ̀kọ́ ni. ẹ́ ìlú gan tó bá kọ bá kò pa lọ́rùn yóò mọ̀ tẹ̀lé bá kò pa lọ́rùn lè yarí. àwọn àgbà kì bọ̀ ọ zika ń tilẹ̀ kọ́mọ jẹ́ nù zika ń tì ọ̀rọ̀ dọ́lọ́ màdúrà ọ̀láyì kí lè sọ. Wúyà náà ló gbọ́ ọ̀gá àbí ìlégún tí àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́rẹ́tì mi tí wọ́n kọ́rẹ́tì àgbà àgbà tẹ̀mí náà wà tàà tẹ̀sí bẹ́ẹ̀ kọ́ ni àdìgbà àdìgbà ń tiwa tí àwọn àdìgbà tí wọ́n ti rí òdodo àgbà tí mo bá já lóòótọ́ ó lè máa tẹ̀mí ó lè sálọ ó lè máa tẹ̀mí yóò àtúwà burú sí yóò àyà ó wà yàtọ̀ kí kẹ̀sí nugbó ó di wa àmọ́ tó ń bá já ó parí àlùfáàmà rẹ̀ nù ó di mika wíyà ló fi dáa dúró jọ àwọn ti gbà náà náà nípe ní mika ń ti mọ̀ náà alẹ́ nkìyà kéèyàn náà fàfọ́ lọ́wọ́ bá fàyẹ̀dà alimta tó bá mà fọ ìtìkásíkà tó lè gbàgbọ́ lamtanka tó bá ti gbàgbọ́ lọ́wọ́ bá lamtanka tawhid àti ti tawhid nù. قال إنهم كانوا إذا كلا لهم لا إله إلا الله يستكبرون أما كثيرين فقالوا قل لا إله إلا الله أرزم تبيلك وقمري نوبا ويقولون الله يقول أدنا أئنا لتاركوا عاليتنا لشائر مجنون يا في أراء الله عليك فما الألوري فما الأبي أه ṣé ó kọ ló fẹ́ pè ọ́ síbi bẹ́ẹ̀ lọ tó o ti pàdé mi tẹ́lẹ̀ wọ́n fẹ́ máa bínú gbogbo eléyìí ọgbọ́n dá ẹ̀yà ọlọ́run kọ́ lẹ́kọ̀ọ́ lò àdébí lọ dáa jù lọ́la lọ dáa jù wọ́n wá sókò tí wọ́n pè é wọ́n pè ní ṣáàyè alágbè lórin majinóòn wéré òkú ebú nìyí nígbà tí ambọ̀dé fẹ́ yálò òrùsàtọ́jú àbíkílẹ̀ gbẹ ẹ̀yẹ dọ̀rin yìí aworo mìíràn ojú ojú ara wọn náà olùdásóso kankan náà gbogbo ẹ̀ kí láwí oníyóti oníyóti mẹ́ntàrí tí wọ́n lè wo ọtún jù báyìí wọ́n rí káàdì rẹ̀ ń bẹ̀ ọ́ ní wa ó fẹ́ búlé búté pé àwọn ètò kan bẹ́ẹ̀ làwọn àwọn kẹfẹ́rí mẹ́ka náà wà níbi sálàm tó dídí rí ẹjẹ́ àwọn àkàkà sọ̀ àgbẹ̀lẹ̀já kẹ̀lé ní sáàì alájùgbà ní kíkẹ́ kíkẹ́ alájùgbà ní àwọn àgbẹ̀lẹ̀já kẹ̀lé olórí alágbèmí kékeré alágbé eléyìí àwọn náà mọ̀ pé kékeré alágbé ni ẹ̀jẹ̀ kan mọ̀ jùlọ ní fáìlì jẹ̀nu ni ọ̀ jẹ̀nu kọlu dání ẹ̀dórí ẹ̀ pẹ̀lẹ́ dá ọ̀dà gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà gàpè ẹ̀pẹ̀ ìṣáyìm ẹ̀pẹ̀ mọ̀ jùlọ ní ẹ̀pẹ̀ ìṣá ẹ̀kọ́ asọ́lẹ̀ níbi sẹ́lẹ̀m ọ̀rọ̀ ni nọ́ọ̀nù wọ́n kọ́lẹ̀ máa yẹ sùn máa ń tẹ̀bi ní mẹtẹ̀rẹ̀ bí ká mẹtẹ̀rẹ̀ ó lè wa lẹ́yìn kújú wà lálẹ́ òjò fún wa ìwọ dá yé àdógún wọn ń pè olùkọ kan bí àgbà búra kan wọ́n wáyé ìgbà kan wọ́n á rí wọ́n á ní ah, àfà kí ló dé wàá gbà yín mọ́ ah, olùkọ tó ń pè wá ń bẹ̀rẹ̀ lágbára mo ní olùkọ tó ń pè wá lóbi lọ́wọ́ yẹn aláwọ̀ ní bílẹ̀ lòdì òwúwa mọ́ lẹ́mi rẹ̀ ìdí rẹ̀ à ah, àwọn ẹ̀rọ ẹ̀dá rẹ̀ ó sì yé wa ọlọ́run wa kó sànù wa ó kọ wọn wò pàdé bìjà ó sì yé wa bọ́ọ̀ bá fún àwọn tó ala àmọ́ gbogbo wọn mọ̀ kéèké rẹ̀ tí wọ́n lọ tí wọ́n bọ̀ ìtẹ́ àkànṣe pẹ̀lú wa nù wọ́n gbà pé olódodo ni ala amiin olódodo ni àwọn àdéhùn tẹ̀ ká ní lọ́wọ́ nù adé lódodo láàrin àwọn ẹbí adé lódodo ó bá lọ wá wọ̀ pé ah, àmọ́ ní kéèké wọ́n lóòótọ́ lóòótọ́ bọ́ọ̀ Abdulrasheed tó ní lawal kéèké rẹ̀ ilẹ̀ bá kiri gánà ni kí ni ilé àwọn ọmọ mọ́tò kọ́ bá jẹun gbé wájà yìí mu ọlọ́run kó bá sẹ́lẹ̀ sáré kó ìṣe pẹ̀lú àwọn olówó kan lẹ̀ kó wá dúró déédéé àmọ́ ó ṣe kí nìkan tó wù mí nǹkan olówó yẹn jọ dájọ́ yẹn wọ́n ní mi ò lè jẹ́rù yìí ẹgbẹ́ ló lọ ara ọ̀ ló yẹn pè mí kékeré wo mi lọ́dọ̀ wọ́n ní amir kí n jẹ́rù ni mi lè jẹ́rù ó mú mú ṣe wọn olówó yẹn bó ṣe jọjà tó yẹn ó mọ̀ kúló dodo ńlọ abẹ́rẹ́ ṣíìtì bùrọ̀ ahmed kúkúrú yẹn tó wà ní ìjọba nìkan kúkúrú báyìí wọn ṣàn sáré òun náà wàá rí sẹ́mẹ̀ olówó yẹn wà ní kọlu mú garantọ wa wọ́n wá fíìlì fọ́ọ̀mù kalẹ̀ wọ́n wá kọ́ ọmọ òmùnà kọ̀tàwọ̀ lóyún yàtọ̀ pé ọmọ òmùnà kọ̀tàwọ̀ nìjọba wọ́n mú garantọ wa òun ní ìdí garantọ abdulrasheed wa mi ń fẹ́ dúró pẹ̀lú òdodo gbogbo ẹni tí wọ́n ti wá láti bẹ̀rẹ̀ òdodo lọ́mọ ẹni wá dúró bí òsì takara ń tẹ̀lé ọ̀rẹ́ mọ́nu. amadi àdá ni wọ́n mú kí ni ìyẹ̀wò láti gt láti ìgáwá ni wọ́n bá wá bá mi pé òun pẹ̀lú búrọ̀ kan ọmọ àwọn olùsùnwó ni òun náà wọ́n wá wọ́n ti ṣe é bọ̀ gt bí oṣù mẹ́fà wọ́n lọ fẹ́ kọ̀ǹfàmù kí ni wọn òtítàn kí ni wọ́n yẹ tẹ́lẹ̀ gàrántọ̀ wọ́n tó wá mú wàrà náà báwo ni wọ́n rí fọ́tò wọ́n ti wà nígbà fọ́tò mi ìbára amadu ah, eh, ni ti bọ́ọ̀lù ni bọ́ọ̀lù kejì náà ọmọ wa nígbà ní bọ́ọ̀lù ni ó ti ẹ̀jẹ̀ ní dòdò ti bẹ́ẹ̀ wá ní dòdò nítorí ẹgbẹ́ abẹ́rẹ́ sí báwọn sọ̀rọ̀ dòdò wọ́n tàtúkà nífa ẹ̀gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ sẹ̀ wọ́n tàtúkà nífa lẹ́yìn náà kẹ́gbọ́n tó tàtúkà very very important àwọn envoy tó dáanu envoy náà ní ambassador àbí àtòjú àbí àtòjú tó dáanu àwọn lọ́bì kan lù wọ́n jìbìtì àwọn amẹ́ríkà tó ẹ̀ eh, ó gbà dánú wọn síbí bá síbí wọn ọ̀ ẹ̀ dà ọgbà kàjẹ́ nù òbí kàwé ẹ̀fọ́ kọ́rọ̀ ọlọ́ọ̀bà nù ọ̀rẹ́ àmẹ́nà ni ọ̀rẹ́ àmẹ́nà ni wà nù tọ́lọ́ ní kò mú ní tó àbí ẹ̀kọ́ ni ní ẹ̀kọ́ òbí kàwé ẹ̀fọ́ nù أمانة إنا ربنا الأمانة على السماوات والأرض والجبال أبي أقول فأبين أن يحملنا وعشقنا وعمل على الإنسان وعلمت إنه كان ظلوما جهولا مثل إيه قول يا فامي gbogbo sisi wa tí bá lọ tí bá bọ̀ kó tó olódodo náà la wa abẹ́fẹ́ sọ̀rọ̀ kárífọ́ òdodo la sọ ẹnìkan bẹ màá sọ pé níjọ́ kan bẹ̀ tí a wà ní jùkùsàn bẹ̀rẹ̀ jùlọ làwà ẹnìkan bá ṣe wà nínú àwọn jẹ̀mọ́ àwọn ẹnìkan ní alẹ́ rẹ̀ iná sọ̀rọ̀ bá sọ̀rọ̀ wọ́n ní ìgbìmọ̀ sùdì nù kí ni ọkà kéré bù pẹ̀lú baptiste ó dà ó làwọn baptiste wọn nìkan àwọn kéré bù rí dá sí kí ni kéré bù yìí lé nìyí pẹ̀lú

ti change tí pé gbogbo àwọn àwọn twenty years ago náà làwọn ènìyàn ah change ọmọ abọ́dọ̀lù tẹ̀bùdì ìlà wọ́n yà di ẹ̀yà takuté takuté takuté takuté náà ọlọ́run dáàbò bò wá ọkọ àmọ́ra wá sọ wọlé àmọ́ra wá sọ ọlọ́run ní abọ́ fúnbọ́n takuté wọlé láti takuté ṣe kọ́ àrètà dúdédé àrètà dúdédé tètè nìkan bá ti sẹ́ni wọ́n gbogbo ara sí ọlọ́run ọ̀sán mẹ́rin kọ̀ọ̀kan wa náà wọ́n yẹ kúló náà akíní. فإذا حصل هذا وحقق التوحيد فيها في الدولة دي قالوا توحيد وجه مجدود لقوا توحيد فإن الجنة الجنة مضمونة له بغير حساب أعطيني جرانتي أعطيني جرانتي هو الجنة دعم دعم من تدام لفون بغير حساب ولا يعتاد أن نقول إن شاء الله خلع بي قلت لك إن شاء الله تحقق ẹjọ́ kò dáhùn jẹ́nà bí gẹ̀rẹ̀ ìta kọ́dọ̀ kò ní ìgbẹ́kọ́ ọmọ wípé insha Allah ara ọ̀ tó wà jẹ́nà ẹjọ́ àwọn àkànú ṣé o mọ̀rọ̀ kọ́mọ̀tọ́ ọmọrọ̀ ṣé o mọ̀rọ̀ ọlọ́run kó bá fọ́rọ́ yìí oníjọ́gbé alkiyama àtàbátì àti òbángídá tó máa ń ṣe ìṣèlú ṣẹ́ lọ òwò kàdé báyìí sọ́mọ́ni báyìí táyì òun ti wà jẹ́nà lọ́tọ̀ wọn ọba ní insha Allah ó ní ah láyà tájú ilẹ̀ insha Allah àtàkùn wọ́n ti ń kọ̀rọ̀ ìbọn ti rántí ọ̀rọ̀ yìí ọmọ rẹ̀ bí wọ́n ti ń gbà mú ni pé wọ́n ti ní òun kan juwọ́ sí Babangida àti Abacha juwọ́ ó láwọn afá burúkú àwọn afọ́ nínú burúkú wọ́n tàwọn jẹ ẹ̀kan nígbà wọ́n bẹ̀rẹ̀ kọ́sẹ̀ nǹkan kọ́sẹ̀ nǹkan Amẹ́ríkà mo wá dáhùn wọ́n ni hazihi liyat mubaraka lẹ́sẹ̀ liyat Abacha wala Babangida <laughs> wọ́n ni liyat mi yìí àwọn ní bá wọ ní bá ṣe ní irùngbọ̀n rẹ̀ wọ kíláàsì rẹ̀ wọ́n hàn ilé mọ̀ gbogbo wa sọ̀rọ̀ ìmọ̀ nìkan sí irùngbọ̀n ni ó ní àwọn ìmọ̀ bí lọ pé ya kékin fámádà pòfẹ́sọ̀ àájì bóòlù mo ti ń lọ pẹ̀lú rẹ̀ kò sí kankan nítorí wọ́n béèrè kọ́ṣẹ́ nǹkan mo á dáhùn nípa ọ̀rọ̀ amẹ́ríkà ló nǹkan tó béèrè yẹn mo á dáhùn ó ní ààrẹ ìléyà mubaraka láàmúdà tí abáṣà wọlé babangida ó fẹ́ ju babangida àti àbáṣà dé pé tí babangida tí wọ́n yọ kọ̀ọ̀kọ̀ bàbá mi dájọ́jú ẹ̀ wọ́n á ná wọ́n á lè gbé wọ́n jù sínú igbó wọ́n wọ́n láti inú igbó ẹ̀ wá títì yìí ọwọ́ ọwọ́ ńlẹ̀ báyìí ní títì alóhùn tó ń ṣe bá ń sọ pé tuntun lọ́rùn ló fi ṣe àbọ̀ sọ pé iṣẹ́ àlá à ọjọ́ náà tààrà ó ti báyìí <laughs> ó ti sáláì sí ní ìṣọ́nà kó bá kẹ́ ẹ̀ ọ̀nà kó bá sàrà ní ọkọ̀ sọ pé iṣẹ́ àlá àbá ó ní yíwa olùkọ́dà fúnra yíwa ya mọ̀ nílẹ̀ o jẹ́anna haza ikayatun hukumun sabit shara'an ní ìdánà ànábì ìròyìn fún wáyé ìròyìn lọ́pẹ́ ìdájọ́ pé shara'an ó ti wà bẹ́ẹ̀ sabit hannun sọ wọn pé dákàlà jẹ́nà kò sọ ti wà jẹ́nà ó ti wà jẹ́nà ìdíkẹ́ ìkàb ó ti yẹ kẹ́lẹ́gbẹ́ ń ṣe àlà kò kọ́ ọba rí àlébi lórí bẹ́ẹ̀ bá mi mọ tawhid dáadáa tẹ́lẹ̀ dúpọ̀ tawhid dáadáa tó bá nímọ̀ nípa tawhid tó bá gbọ́ tó fi ṣe nǹkan mẹ́ta tó bá gbọ́ nípa tawhid tó sì bá gbọ́ ní ìtìkárì pẹ̀lú ẹ̀ lẹ́yìn náà tó fi ṣe ṣe onídàáhà jẹ́ nẹ́bí gẹ̀rẹ́ ìsáàdì odi báwa ni kò ní ìdíkọ̀ tó pé insha Allah títà hákàkà hukman shar'an tó bá sọ pé ìṣàlá òun dàtọ̀ ọ̀rà níbi ìlú ó di yẹ ẹ ẹ dùbẹ́ ìgbà kíló jẹ bùnbáàdì má gbé bùnbáàdì inú ẹnu kó máa tẹ ẹni dùbẹ́ ìrù ọ̀rọ̀ ìfẹ́ dùbẹ́ ìrù dájú ṣùgbọ́n bùnbáàdì lọ sẹ́ni náà dùbẹ́ ìrù àbí ọ̀rọ̀ náà tó wà wíwá ìjẹ́ náà máa ń gbé ní dùbẹ́ ìrù náà fojú wáyé ó ní òrò dùn ṣá dùbẹ́ ìrù ni mí ọlọ́run kò sí wá dùbẹ́ ìrù dùbẹ́ ìrù ní òrò ah. hmm. dùn كنا نوين وجاريه ولهذا جزم جزم المؤلف رحمه الله تعالى بذلك في ترجمه دون ان يقول ان شاء الله ndọ̀bọ̀kọ̀ ní ìdíyìn sáà lọ́wọ́ fàá pé jẹ́zẹ̀mà ni mu'allif muhammad bin abdul wahab ti tíra yìí ibi sọ láì sọ pé kò sí sẹ́kù kankan ìdíjọ́ rẹ̀ ayẹ kúnà inṣàlá àmà nílò tó lè rọ́jò mu'ayyan lọ́kàtà pé lágbájá ọmọ àjẹ́nà ní ilé yàtọ̀ bẹ́ẹ̀ dáhùn pé ẹni tó bá fi kú tó bá ní sèwòrì gidi lọ́wọ́ yóò wà jẹ́nà ó dìbò gẹ́rì sá àwọn afẹ́ lágbájá àlẹ́ yìí ọdún àmọ́ bí nígbà tí mo dájú mo ayẹn fún lágbájá àti àbúkà gómi rárá ò tó bẹ́ẹ̀ ẹni nana kó lo ìṣe àlẹ́ yìí láti ìṣe àlà ó di wa náà ọlọ́mọdé àfọlọ́ yìí wọ́n lọ́ba kọ̀tà àzọ́kàrà mọ́ àlè fi àdàl báàbù àyàtẹ̀yìn àfà mú tuntun bí wà mú àwọn àyà méjì wà nù báàbù yìí مناسبتهما لباب إشارة إلى تحقيق التوحيد بيجي إن ترى تبع تبع تبع بابي من إن تكاسكني توحيد وأنه لا يكون إلا بإنفاء الشرك كله كل شيء أكيد حشرك كوكم كوبليت وما تيه بابود يوم اللي سعيه كما قال كدوبان كدوبان أبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ìbáǹkà ọ̀rọ̀ àfáà yìí Muhammad bin Abdul Wahab ẹsì máa nífẹ̀ẹ́ ẹ máa nífẹ̀ẹ́ ṣe ẹnẹ́bí ọlọ́ọ̀dà Ibrahim ọ̀pọ̀ ọlọ́mọ pé mílẹ̀ tí a bí kún Ibrahim níbílẹ̀ tí kò síjọ́ kẹ́gbẹ́ lẹ́nu ó di wa ọlọ́ọ̀bà bí wọ́n ti wá náà yọkọ̀ sí wọn ọlọ́ọ̀bà aláàkọ̀ àmì kẹrìnà naam wa alaikum salam. ọ̀rọ̀ hmm. ọ̀sán fún. Allah sọ fún ṣẹ́fọ́ wa kàkà tawhid Allah sọ fún ó di yé Allah sọ fún ó di yé.